deprive àwọn legal AS yẹ ó fẹ́ háàmù wọn ni ó fẹ́ kó nira bá wọn pàápàá jùlọ ẹ̀ tó yẹ kó ìyàwó kàdó ń tẹ̀ tẹ́lẹ̀ kan ni pé ó fẹ́ bọ́ra gbèsè àlùhùlà so láti wọ́n pé ní portion tí ó tẹ́kì nínú property rẹ̀ yóò kéré so that substitution yàrá ni pé no ah ní allow that nika to hold ṣẹ̀rá will consider that nìkẹ́ as non and void pé kò síyàwó o sòkè nípa náà kó ya kó mọ́ àwọn àdùnnú pé òun ti rógún tán ó jẹ. Uh, the same thing okay that's number one. Uh, bùtá pé ní márọ́dù géèrò màkófì ni ààrẹ ti sọ pé ní bóyá orí ń fọ́ ọlọ́ọ̀nìkan ló ní ájà lọ́lẹ́ àbí wà lọ́wọ́ rẹ̀ so ààrẹ ò mọ́kú kàmá ya kò lónà àwọn kàmá ya pé àwọn akọ́nyá ààrẹ yìí sàánà là tó ọlọ́ọ̀nìkan ló lè yé so yin muslimu wọ́n ká pé ní ìtí kìí ṣe mahoof bóyá ó kàn ń kọ̀m̀plé orí fífọ́ àbí eh, àbí ààrẹ tí àwọn dókítà bá rí pé ní kìí kìí sáré tí tíyẹn máa ń ẹ̀ẹ́sáìsì eh, eh, fíà fún so tó bá fẹ́yàwó yìí kò sí kò sí láìsí ń bẹ̀ kò sí láìsí ń bẹ̀ but eventually tá pé ní wọ́n á sọ láàárọ̀ oko lálẹ́ do we say ẹ ó sì orísun fún ò tí ì lọ orísun fọ ìwé ṣe ọkè ajẹpẹ gbàgbọ́ ti tẹ láàárọ̀ tó sì rẹ̀hùn lẹ́gbà tí rí ń fọ tán ló rẹ̀ eré wọn sí ìlọ tó fi kú láàárọ̀ pé nínú káwọn akán tàbí láti pé no torí pé kì í ṣe mọ́rọ́ dùn lọ́kọ̀ ẹ marriage it was not suspicious so ajẹpẹ ni ẹ̀wọ̀n allow marriage to hold hmm. mú jí kó. Hmm tó bá tún jẹ́ ọ́pọ́sìtì hádàmínà àfáàrẹ̀ tó mọ̀ ẹ̀kọ́ ọ́pọ́sìtì ni ẹni tí ẹ̀tọ́ ti sọ pé ó kí òtò ààrẹ yìí ẹ̀mọ̀lẹ̀ fẹ̀sọ̀lẹ́tọ̀ he has these numbers of days kọ́lọ́n kó sì wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá délé báyìí dé bóyá ìyàwó kan ní bóyá àwọn méjì bóyá ìyàwó mẹ́ta ni so ẹ pé ìyàwó kìíní tọ́líkù ìyàwó kejì tọ́líkù ìpò nǹkan nǹkan nǹkan wọn ìyàwó ẹ pé ní àkọ́kọ́ tọ́lákùn yẹkọ̀ that divorce ìyàwó àlọ́wọ̀ rẹ̀ tí ó ṣẹlẹ̀ but eh, tí tí ó bá wá eventually tó bá kú tó bá kú nígbà wọn ìyàwó tó kọ̀ wọn òjògùn ẹ̀ bá jẹ mẹ́ta gbogbo wọn òjògùn rẹ̀ so because ọ̀sẹ̀rẹ́ àbílẹ̀kù pé ní ó fẹ́ háàmù wọn ni kìí pé ó ní kò fẹ́ ká jogún rẹ̀ ni wọn ni pé àwọn kẹlẹ̀ bí ṣẹ̀rìmáà nìyí ọ̀ọ́bì wọn sì jogún rẹ̀ ọ̀pọ̀ benefit wípé tá a fi àlọ́ ẹni tọ́lá kan ni pé sàpé àwọn obìnrin sì wọ́n ti tọ́lá kò wọ́n ti kọ̀ wọ́n lẹ̀ sàpé ní eventually ìyàwó ló bá wá kú before ọkùnrin o so ọkùnrin ò ní o ẹ̀yọ̀wà that's different between the two ìdàkánà tọ́lá kò mùtáhàmán sí ìtúhùmá sàpé ní akẹ́fìn pé ọkùnrin yìí èèyàn bú ni kò fẹ́ káwọn ìyàwó yìí ó jogún rẹ̀ ni àpẹ ni wọ́n sì jogún rẹ̀ rọ́gìmọ̀ à ń fi rẹ̀ ó tí wọ́n ti kọ́ wọ́n ti kọ́ rẹ̀ ọ̀rọ̀ ọ̀lẹ́bí ọ̀tá pé ní àwọn ìyàwó ìlú kú ìfọ́ ọkọ̀hún tó kú so àwọn ọmọ rẹ̀ wọ́n ó jogún bàtà ọkọ̀hún ní jẹ kọ́bọ̀ nu ogún ìyàwó torí pé ó ti kọ ìyàwó bẹ́ẹ̀ wọ́n jí kó ẹ̀yìn tó bá gbádùn wọn ti náà ní wọ́n ti kọ́ wọn tó ti kọ́ wọn rẹ́dí ẹ̀wọ́ àwọn àmọ́ sí irú bẹ̀ẹ̀nú náà wo ni ṣé bẹ̀ẹ̀nú náà sógúrọ́ ni àbí bẹ̀ẹ̀nú náà tó kóbúrọ́ bẹ̀ẹ̀nú náà sógúrọ́ tákù bẹ̀ẹ̀nú náà sógúrọ́ ni pé dáàsì rìvọ́kébọ̀ náà rìvọ́kébọ̀ dìfọ́sì bẹ̀ẹ̀nú náà tó kóbúrọ́ minor non revocable default òní wípé ìwé náà pọ̀ ọkùnrin ní ó right àti ó ní do we call it right àbí chance àti kọ ìwà ẹlẹ́mẹ̀ta so tó bá kọ ní àkọ́kọ́ so uh, during that period period of waiting period that's three purification ìyàwó ń sì remain legal wife legal wife títí ó fi parí ẹ̀dá so within that period is either kí ọkọ kọlẹ̀ báàkì so without any process you can call a back either orally or by action wá filẹ̀ kò kọ́lẹ̀ báàkì títí tóbìnrin fi parí ẹ̀dá and that is the first tọ́lá like okay lẹ́yìn ìgbà tó ti parí ẹ̀dá tọ́lá kùn obìnrin she has become uh, free ó ti di bẹ̀yìnúnà but bẹ̀yìnúnà rẹ̀ sugurọ́ ni kí ni tuma sugurọ́ ni wípé uh, that previous ọkọ àná ti ń parí lónìí so tí wọ́n bá tún fẹ́ ṣèyàwó ẹ̀fọn sọ yìgì míì ọkọ náà lè submit application plus another àwọn ọkùnrin sí so wọ́n kọ̀nsídà application àwọn mẹ́ta mẹ́rin márùn-ún àpéyìn kò ní ọkọ láyè tí ní di pé ìyàwó tún lọ lọ́kọ̀ mi kò ní di pé lọ́kọ̀ mi so that is it mo decision tó láàrin bẹ̀rẹ̀ náà sógbóra àti bẹ̀rẹ̀ náà kò bẹ̀rẹ̀ mi so wọ́n á lè ṣe bẹ́ẹ̀ ní the first tolak and second tolak ìní pé lẹ́yìn tó bẹ̀rẹ̀ bá ti parí waiting period rẹ̀ three purification lẹ́ẹ̀mẹ́ta so tí ọkọ tí ò kọ́lẹ̀ báàgì lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta àwọn obìnrin ti free so ó ní choice àti àti decide either to marry ọkàn the same ọkọ ọkọ ẹ pé ní no ẹyọ application ti ẹ kó ń bẹ ìyẹn ni so kò fẹ́ lò mí. ìgbà pé nílẹ̀ kẹta bá ní òun ni that non real non revocable divorce fẹ́lẹ́ kẹta òun ọkọ òtí ẹ̀ nídìí kó kó submit application because kò lè fẹ́ mọ́ until tóbìnrin bá tún lọ remarry then after remarry she was also divorced without any agreement or conspiracy between uh, the second husband, between the current husband, not second husband, between the current husband and the wife. Munjiko tó bẹ̀rẹ̀ mú sí gàbà. Eyi wa. No, ìdájọ́ pé ní wàlá yá kéde ní ẹ̀ẹ́dẹ̀kùn náà kó ná wàlá. كنا ولما ولا يجوز أن يتزوج الرجل امرأة هنا 460 وكذلك الذي يتزوج اوكي ولا إيه، إيه، إيه، هناك تعقد هنا تعقد هناك تكون آه، البكر تستاذن والسيب albikiru tó sámárù wà sẹ́yìnbó tó sáàdánù ọmọge sọ̀rọ̀ láti seek consent here you cannot by force. yìí ni pé that's recommendatory but adélébọ̀ adélébọ̀ òun lè decide fúnra rẹ̀ uh, freely kò tẹ̀ ní ìdíkẹ́ nìkan ó but that's different eléyìí ní sọ pé ni wàhálà tákìdù ákìdù kọ́ á ní kí ó kí o ẹ eh, eh, jòkólẹ̀ bisimilahi rahman rahim ṣùkọ́ eh, ẹ̀pọ̀ náà ni ó consummate new uh, sorry eh, no sodomanize uh, eh, no sodomanize marriage kò lè ṣe bákan náà wọn wá lè pè é pé àjùwà ah, kìnnìkan aláìwọlá pé àfà ni wọn àfà àjìyà lágbájá tó náà jẹ àfà ẹwà bá so yìgì yìí kò lè ẹni tí ó dàsọ fún ni tọ̀nìlà kọ́ wò òun náà lè sọ fúnra rẹ̀ bìnrin tó wà nípò wọn sọ fún hindu. àtọ̀ àǹtí alima àǹtí fàkíhà àǹtí kádà àǹtí kádà lakin lam yamnahu kí sharia did not consider you somebody who is competent to solomonize it okay is it clear. نعم إذا مثلا حصل من زوجة رجعي مثلا قبل قبل كم ك ثلاثة أشهر وقال لنا ما ما شاء الله لا إذا هو أنا أرجع وقال فيها ما No. During that period, during the period of waiting period, ìyàwó only option because he still uh, remain white. Hmm. Okay. yes because that marriage wedlock still remain ntole ntole until after that three months so that was I said after that three she has become free of herself after lọ bìdẹ kíkọ wáhídà so that is it but however however eh, tí tí sẹ́rà eh, tí obìnrin bá lè prove wípé. Eh, action ọkọ wọn wà suspicious pé eh, ó ra pé there is uh, act of punishment àbí mockery so adájọ́ wọn wọn do something marriage for for life yes yes so tábà tó pẹ́ ní adájọ́ ń disọ́ọ̀fù marriage lọ́dọ̀ màlìkíyà consequence lè dọ́dọ̀ adájọ́ ó ti dé ó ti dé góńgó ìfún yorùbá náà sọ pé ní àyè ti court òde sọ̀rẹ́ so once you have uh, drag yourself to court of law. That is not the consolation after the court. And that's why nowadays even the conventional court is now uh, healing towards to uh, ADR. That's alternative dispute resolution. See, ẹ̀yin ẹjọ́ rárá yín before kẹ́tọ́ court. So don't come to court o. Court is they want to discongest the court, they want to fast track the cases, and they want uh, parties to reconcile amicably without the involvement of uh, adájọ́ because once you are going to adájọ́, so wàhálà you pay àkọ́kọ́ owó ẹjọ́ ó pọ̀ before somebody can go to court wọ́n gbọ́dọ̀ ní ìròyìn tilẹ̀ kó lówó lápò number two ó gbọ́dọ̀ rẹ́dà ti waste àsìkò yóò waste àsìkò so àìmọye case ẹgbẹ́ ní case we have case of eh, twenty seven years in court so the minimum we have is like eleven I, I could remember one case a case ilẹ̀ uh, ìsinọ́tẹ̀ oníṣàwọ̀ ọ̀fìṣàwọ̀ sàkóso àwọn kan ní emir of Ìlọrin kéèsì un it was held through twenty seventeen and tẹ̀wọ́ta check process rẹ̀ hold back about eleven or twelve years láti bá kéèsì ń bọ̀ and also dey continue for life. ẹ̀hẹ́ so kẹ́kọ̀ọ́ á gbéra yín lọ sọ́dọ̀ àwọn kóòtù àṣepa ẹ̀dá kan ẹ pé ẹ pé family ìjọ kẹ̀yẹ̀jú ẹ̀ so vat àwọn ìjọba náà àwọn náà ti ń encourage pé ẹ máa gba ẹwà kóòtù mọ́ o kóòtù oníkan ṣe o so ẹ máa parí ọ̀rọ̀ ara yín ní ẹni ilé no kìí no kìí ṣe kéèsì lọ́ọ̀yà nìkan so ìsídà àtàǹsì àwọn àwọn litigant, náà àwọn lítígáǹtì nígbà mìíràn náà máa ń kọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ but when lítígáǹtì àtàǹsì litigant ni àwọn ẹlẹ́jọ́ when ẹlẹ́jọ́ bá ń bọ̀ so irú kéèsì ní ìsìn tó involve tó involve ọba so ọba lè fi ìpè àbí ni kí wọ́n máa lè jòkó iwájú adájọ́ kan so kò ní lọ pàápàá jùlọ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó wáá pé adájọ́ bá jóbìnrin so ẹlòmíì lè pe àwọn ọlọ́wà máa lè fọwọ́ pààyàn níwájú adájọ́ tó wáá jóbìnrin so kò ní lọ tí ò bá sì wá wọn ò lè dájọ́ so wọn ò dájọ́ wọn ò lè dájọ́ so wọ́n máa postpone postpone àti postpone ọdún márùn-ún títí tó fi gbé adájọ́ fi ń kú àbí tó fi kú àbí tó fi promote tó bá tá a dé gbẹ́dọ́ ọjọ́ mi dé ẹgbẹ́ ọdún mẹ́fà bá ní tádájọ́ mi bá dé ó tún bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ filing afresh ǹjẹ̀díìd so tẹ̀bá ní pé abẹ́rẹ́ ǹjẹ̀díìd nísìn adájọ́ tó sẹ̀rẹ̀ déhùn ẹ̀fọn ní táìmù kó lọ fi sọ́ọ̀dì fáìlì tó bá sọ́ọ̀dì fáìlì ó lè jẹ́ pé ní àwọn ẹlẹ́rìí tí táwọ́kọ́ jáde lọ́jà àkọ́kọ́ ní ọdún kẹfà sẹ́yìn wọ́n ti kú so ẹ̀ tún pẹ́ ẹlẹ́rìí mi wá so ẹ̀ tún fáìlì hearing tẹ̀bá tún fáìlì hearing ẹ̀ tún fáìlì defense ẹ̀ tún presentation of fact ẹ̀ tún presentation of fact ṣe tán wá pé dìfẹ́ǹsì ó ṣe close ẹ̀ eh, pleading ó close dìfẹ́ǹsì tàdájọ́ tán lọ study rẹ̀ tọ́lọ́mọ àti kádájọ́ tán ní promotion láàrin wọn tán gbé lọ sí from high court lọ sí court of appeal wọ́n tún bẹ̀rẹ̀ nìjẹ́ díì. sòkùnkùn tá à ń sọ yìí kódì ni o náàmù because once tí lọ́ọ̀yà bá ti lé step into court gbọ́dọ̀ sanwó fún o owó ọ̀pọ̀lọ̀ là ń gbà o.

ìyẹn pa Asante <laughs> so you become a lawyer. Mm. Lawyer for him. Lawyer. Eh, law Kijiko, Lawyer is You do you go to develop in engineering law. What to have higher expectancy? How possible, Jibdan? Father, you have some law. Ah, bìrí mo ṣígàbá ah. gbogbo náà tó wá ń sọ́bọ̀ lẹ́ẹ̀kan rẹ pé ní wà yóò star wọ́n kàńsù nìkáhùn wà é ń bà náà bí ayé ni pé sábà ti consummate eh, that eh, marriage fàláhà àsọ̀dáàkú fàláhà àsọ̀dáàkú fi sólófè sọ̀dáàkú mubada fàláhà àsọ̀dáàkú مبدئا fada أحسنتي fada خديجة تسأل ما معنى مبدأ sadaki ó ní márù yìí ni pé owó owó tí ọkùnrin ó fún obìnrin tó bá fẹ́ ṣèyàwó ó ní ànátọ̀rọ̀ sálá ń gbà lérò pẹ̀lú wípé yá máa ṣára ṣàbábì gbogbo ẹ̀yin ọ̀dọ́ wọn ní sàtà mi ń kùmọ̀lì bá àtà ẹni tó bá ti ní sẹ́lápá nù yín kò fẹ́yàwó ẹni tí ó bá sì níṣẹ́ lápá kó máa fẹ́yàwó kó máa gba àwẹ̀ kó máa gba àwẹ̀ àwẹ̀ ni kó máa gba o kò láti ń padà sínú tòtò láti wọn ti consummate marriage ohun túláàsì wọn ó san sàdáàkì mífìlù fún sàdáàkì mífìlù wọn ni wọn ó san fún yín ni pé reasonable sàdáàkì fún irú irú rẹ̀ ṣùgbọ́n wọn àti pé gbogbo wọn ta kàkálẹ̀ lẹ́ẹ̀kan láti pé ní nìka òun nìka òun nìka ìwọ ni ìwọ ni ìwọ ni òun láàmì rọ́ṣà làhà òun ni jogún ara wọn o ọ̀tà sọ wípé níbi ọkùnrin tó kọ ìyàwó rẹ̀ lẹ̀ tà sọ wípé ní kíkọ́lẹ̀ tó kọ́ lẹ́hùn kíkọ́lẹ̀ tí ò bójú mu ni so ìyàwó jẹ ogún rẹ̀ bọ̀tà ọkọ ní ọkọ ní jẹ ogún irú ìyàwó bẹ́ẹ̀ ókè wọn àti ẹ̀dẹ̀ tí wọ́n ń síbi ìgànnà ó ní wà lọ́ọ́ tọ́lá kọlùmọ̀rẹ́bù ìmọ̀ràn àtàwọ́ lazima hu zalika ni pé mọ́tìnù náà ni four sixty three. nanda ana la ko wala mi rafa laha ni woni je wala talaqa al marid imra'atahu ẹni tó rẹ̀ ta sele kan tó bá kọ ìyàwó rẹ̀ kalẹ̀ tó bá marid un la de jamaradul makhuf ni pé eh àárẹ̀ àárẹ̀ kú lázimahu dálíkà tọ́lákùn àákọ̀nsídà ìkan pé yẹ́ ó kọ́ ọ́lẹ̀ lóòótọ́ wa kana laha mirasu minhu ṣùgbọ́n obìnrin ó jogún rẹ̀ ìmá tààfin mọ́rọ́bì yìí dálíkà tó bá lè kú nínú ààrẹ rẹ̀ yóò jogún rẹ̀ o pọ̀ tí ó padà wá gbádùn tọkùnrin bá padà gbádùn pé olùtọ̀ alápẹ̀tọ̀ alápọ̀ rẹ̀ kò ní jogún rẹ̀ mọ́ nínú ààrẹ òun ló kú sí yóò jogún o. ومن طلق امرأته ثلاثا لم تحل له بملك ولا نكاح حتى تنكح زوجا غيره هذه مسألة أني أدكجي وطلاق الثلاث في كلمة واحدة بدعة بدعة آه كنا نقول يا النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحسوا العدة واتقوا الله ربكم ولا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله فمن يتعد حدود الله فقد ظلم نفسه واتق لا تجرين على الله يحدث بعد ذلك أمرا أمرا ما شاء الله خديجة قرأتي tọ́lákò ní honeymoon before kí islam tó dé before kí islam tó dé àwọn lárúbáwá ní àtàkàtà àtàtì ò dáa àrà tí ò dá ni wípé wọ́n gbà wípé obìnrin just like commodity ni so one can do whatever he, he want to do so and òun ló lead sí pé kí sẹ̀ríà ò fi limitation sí numbers of patolat tọkùnrin lè ní numbers of wives tọkùnrin lè ní and sẹ̀ríà uh, regulate zihar or regulate lian or regulate iyela gbogbo àwọn nǹkan wáyé nǹkan táwọn jà ilé ẹ̀ máa ń ṣe ni pé àwọn tí wọ́n ń fẹ̀ ní kí islam tó dé òun náà ni. Um, ọkùnrin uh, lásìkò jàìlíyà ọkùnrin lè kọ ìyàwó ẹ̀ lẹ̀ ọ̀wọ́n náà ní wetin period táwọn máa ń ṣe ẹ pé ní wọn ò fi kalẹ̀ yìí tó kí o kó tó di pé ní àwọn ilé súnmọ́ wọn ìtọ́ bá lè kú bí ìṣẹ́jú kan báyìí ó ti ní pé òun tún withdraw tọ́lákùn tọ́tún padà so wọ́n ti nígbà náà kò sí numbers of tọ́lá ó lè ṣe bẹ́ẹ̀ ní one one million times so láhíyà kófìlẹ̀ kólé lọ́kọ̀ míì wàlá kó kó admitted sínú peaceful marital life wọn ò ní ṣe bẹ́ẹ̀ kò ní pàṣẹ pé ní wàlá tájà ló ha kálímù alákọ̀ ẹ̀ mọ́ sọ obìnrin di declarant something tí a pè ní láà tó tún máa kò sí láà nǹkan kan kò ní kò ní sí láà kò sí rahim allah sheikhana so nígbà tí islam náà tún dé nígbà tí islam dé ńgbọ́ eh, pẹ́ létàlétà àwọn eh, jàìlé àtọ́rìnrìn sí ọkàn àwọn díẹ̀ jẹ̀jẹ̀ kìlẹ̀ gbogbo a very bad minority kò lè bá jẹ́kọ̀ fún wa táwọn sọ pé ní wọ́n wo ìyàwó wọn sọ̀rọ̀ báyọ̀ ni pé ní àwọn kọ́ lẹ́ẹ̀mẹ́ta aláṣọ ni pé ní kí zaidu kó sọ fún hindu pé ní hiya tọ́ọ̀lù kónù tó ń ti that is all that's number one that num a uh, number of talak ẹyọ kan ni for in one sitting number two an yẹ kúnà fọláàkù fi tóórí lámìyàmọ sàáfì fi tóórí kápẹ́ nígbà tí ó kọ ìyàwó rẹ̀ kalẹ̀ pẹ́ẹ́pà tíyàwó tíyàwó tí ò sí menstruation ọ̀nà ni then tí ò bá sí menstruation tí ò sì tí ò súnmọ́ra wọn òní. ẹni tó bá wá sọ fún ìyàwó rẹ̀ yìí pé ní anti tọ́líkù lẹ́ẹ̀mẹ́ta yìí ni pé ọ̀nà tó lè gbà wá nì nígbà pé ní ìyà tọ́líkùn tọ́líkùn tọ́líkùn Uh, wọ́n máa lànà àgbẹ̀rẹ̀ pé ní híyá tọ́ọ̀lì kún sàlàsà either this or that ìkíní kejì sàlàsà náà nù ẹ̀ndẹ̀l eh, màlìkíyà sọ pé ní sákọ̀ sàlàsà mẹ́ta lákàntẹ̀ sí fún tó bá ti lè rí bẹ́ẹ̀ látẹ̀ hílùlàhú irú obìnrin bẹ́ẹ̀ ò lè tọ́ fún lábì mílíkì ni pé tí obìnrin òun tí wọ́n padà lọ́sàn-án lọ́wọ́ fẹ́ rí dà tó wọ́n lọ ṣe jihadi wọ́n wá kó lẹ́rú the same bí nípa padà sọ́dọ̀ ọkùnrin wọn lè pín yà eléyìí ò tọ́wọ́ ẹ̀ lè pín fún zaidu ìbáyìí báyìí tiẹ̀ láàrin wọn ní kí ó kí ẹ̀wẹ̀ dúró rẹ̀ nípa ìpín láàbì mílíkì wà láàbì nìkà kò sì lè tún padà sọ́dọ̀ pẹ̀lú nìkà àyàbí àyàpé májàmú wípé ní hata tanki zawjan ghayra li hadithi imra'ati rifa'a imra'a rifa'a ó ṣẹlẹ̀ sí òun náà pàtó lọ bá nàṣẹ lọ́wọ́ àṣàlà wípé òun tún fẹ́ padà náà ní pé ní là hátẹ́tẹ̀ tó pè wọ́n sẹ̀ látàhú wáyà tó kọ wọ́n sẹ̀ látàgì wàhálà mi àdàbí sẹ̀ríà tó nínú sẹ̀ríà àwọn afọ́nà wípé ní gbogbo nítorí ọba pálí ẹ̀ máa ń pálí ni tó nínú eh, eh, ìwà òpó nínú ìwà jàìlíyà òun ni kí kéèyàn máa yọnu gbangba ó kà máa sọ ntí eh, ntí ò yẹ kó sọ níta tó gbogbo àpá àti máa ń sọ ẹrú ẹ̀ àfa tí ò ní ládàbí tí ò ní ẹ̀kọ́ báàlì kì ṣe àfa tó sọ pé ní tó bá ṣẹlẹ̀ àkáǹtì ẹ̀fún mẹ́ta náà ní even though bíbí àní ló ṣeun kò sí bí à ń kọ́ pé àkáǹtì ẹ̀fún kò sí lè fẹ́ mọ́ وهذا هو المذهب عند المالكية والشافعية القول الثاني يقول نو ẹyọkan sọ pé bídíà ni ẹyọkan là kà fún so a ní kà kún kún mẹ́ta so wàlxilafu fi xilafun shadidun juristic argument tó serious ni ìkíníkà jọ ló ní evidence but wàlá àlà sọ̀rọ̀ ilẹ̀ ẹlẹ́mú ń dàlá náà ni wípé a kà fún ní mẹ́ta so òfin òfin fẹ́ra wọn mọ́ fọ́ láìfù kó máa jẹ́ ọ̀kóbà kó máa jẹ́ ọ̀kóbà fún irú ẹni tí tó wà àìpé eré tó wà àìpé eré òun kó máa jẹ́ òun kó bà fún náà lọ pé wàyẹ́lìzámù ìwákọ̀ wàyẹ́lìzámù ìwákọ̀ àti four sixty five lọ́dọ̀ màlìkíyà tó bá tó bá ṣẹlẹ̀ àkáǹtì rẹ̀ wá lọ pé tọ̀lákùn divorce ń hold you, ó hold tọ̀lákùn bẹ́ẹ̀ dànù ọ̀tọ̀lákùn sunna mubahun. هو أبو أبغض الحلال عند الله سبحانه وتعالى uh, Sharia allow divorce to be the last resort talaq is the first uh, option should be the last in fact the last the last the last so the ń ṣe ọlọ́sọ̀lọ́ àwọn àṣẹ láwọn kò kọ ìkankan náà so the tó fà yí pé ní do we call tọ́lákù súnà la lẹ́sà ti súnà òtún náà yẹ pé ní tọ́ba rí mùbáhù òní mùálífù pé kò pé ní súnà mùbáhù ni pé ó lè jẹ́ natural mùbáhù ó sì lè jẹ́ juristic mùbáhù ìmùhìm mùbáhù ni uh, and not every mùbáhù náà ni ìyẹn máa ń ṣe but kọ́ìdà tìkìyà ni pé ní ìdá tàdọ́mọ̀nà mùbáhù dọ̀rọ̀rọ̀ sọ́ra sọ́ra yìí. إذا تضمن المباح ضررا صار حراما صار حراما صار حراما any mobile ìkíní yóò ṣe lawful is permissible kéèyàn ó ṣe ọ̀dà permissibility tó bá ilé involve harmful housing tó yóò padà di haramu ni o. قال وطلاق السنة مباح وهو أن يطلقها في طور لم يقربها فيه طلقة واحدة ثم لا يتبعها طلاقا حتى تنقضي العدة وهذه هي العدة الطلاق الذي أمر الله به وهذه العدة التي أمر الله آه، بها أن يطلق النساء لها في سورة الطلاق ثم الرجع الرجع àrọ́jà kọ́lá wà láwù rọ́jà àtú fílà tí tàhídù máa lam tẹ́dẹ̀kọ́l fìlàhídọ́tì àtàlísà ìlhóró. eléyìí ó máa ń ntàkàkà eh, yìí ó máa ń kọ́ sí wàhálà alhamdulillah ó máa ń kọ́ sí eh, wàhálà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tàbí àwọn èèyàn pé nínú koran sáré pé ní eh, wal mutallaqatu yatarabbasuna bi anfusihinna salasata quru. آه، ما معنى قروه قد قلنا للفقهاء في معنى قروه مذهبان المالكية والشافعية قالوا القرو القرو هنا أي طور أي ثلاثة أي عندنا ثلاثة أطهار مرة متى عند الحنفية عند الحنفية والحنابلة هذا يقولني لا حيضا يمكن حيضا متى kí ni ẹ̀tọ́ láàrin méjèèjì. so ẹ̀ka tó sọ yàtọ̀ tó àmì ẹ̀tọ́ba ríṣi malik ah, ibn abdul kọ́ yí pé ní sílà ti tàhídù máa lẹ́m tẹ́dí kóló fìlà ẹ̀dọ́ ti sálísà ṣé ìtumọ̀ ni pé ẹ̀dọ̀ màlẹ́bí à ń kà ní àdìtúrì. àbáyé ni pé mátàbí máàlì kìndí ayà yí pé ní ìrátọ́tọ̀ kúrò ní pé tóòrù ni. فدي بيقول بيني ما لم تدخل في الحيضة الثالثة كنت ماري آه، إذا there any contradiction between the two لا حب لا تحب ظهر لا تحب واحد بدايته واحد واحد نهاية آه آه لازم كيف آه، example now فيكون طلاق وسنة ونكون كذا دو طلاق هندي في طورين náà tóórì nísìnyí èyí ni wà ní tóórì ya sọ pé ní ẹ̀hí àpáwíkù kam tóórì kó náà màlẹ́kíyà àlàáta that's number one kila láti máa pé tóórì ti parí àìdọ̀ dé tí bá lè rí àìdọ̀ rẹ̀ tóórì àkọ́kọ́ ti number one tí wọ́n tó parí àìdọ̀ bọ́ sí tóórì wà ní tóórì méjì kí láti máa pé haido haido so ọtọ haido wọn tó parí lẹ́yìn ọtọ di túrì túrì mélòó nísìn òdì mẹ́ta túrì ẹlẹ́kẹta kí náà kọ́ parí so tó bá lè di pé haido ẹlẹ́kẹta di yìí pé ní túrì mẹ́ta ti pé nù kò kì í haido ni wọ́n ń kà kì í menstruation ni wọ́n ń kà túrì ni màlìkì à ń kà ah, ó ti pé pé adé pé ní túr haido ah, haido ok haido túr haido túr. Haido kuma. Eh, so ani tur haiba tur haiba tur o ta ni ka haiba lekin bolen yare ya ni ka haiba how many haiba ka nisin two how many tur three so that's malikiya so pe do ba kon hanafi eh marab kejì ni o o o talaka ni turi kina woka haiba okay turi one tur haiba that's number one then turi haiba number two tóórì ayọ́bọ̀ number three stone. So period ru I want to consider ayọ́bọ̀ ó longer than the period of those considered uh, purification uh, years. Do you have talk? فهمت Is that clear? That's difference between the two. The period that uh, a divorced woman is going to U.S.C. and where counting purification is lesser than the period that is going, to she is going to seven counting. Uh, man. ẹ̀wọ̀n náà ni. àkàlàtàbọ̀ màlìkíyà àkàlàtàbọ̀ tí wọ́n wọ́n wọ́n wọ́n. that's it look it again. طلقها في التور هذا التور الآن نمبر 1 so عندما النبي عليه السلام ما نعد هذا التور يكون هذا الأول so أري من فكرة من هذا الأول هذا الأول فاست هاي تور هذا الثاني سكند هاي two ayọ̀ sálífà ọ̀n ti táyọ̀ bá parí wọ́n wọ́n tún rẹ̀ lẹ́ẹ̀dì láti rẹ̀ wá tó kàn. لا نتور هنا بعد حي فالمالكي نتور بقى يعني انتهى ايوه ما هو المالكية كمان هناك حيض آخر حيض إذا بدأ بالطهر أول high indicate pé two and a ti parí. yes ma uh, according to my malikiya now yeah. we are purification. Yeah, for him to for him to. when when when he divorce the woman. nem fi àmì ayẹ. that's uh, first purification. Yeah, the same purification tó tó to to tó alakọ even ẹkọ kú ọjọ kan ní fi parí purification it it counted it counted. so now tori that purification then hide. طول طول اول انتهى. طول انتهى. الحاجه لكن انتهى طول ثاني. طول ثاني. حيض. حيض lóru tálẹ̀ mm. sí mi so tí ilé bá lè parí tí ilé bá lè parí tó wọlé wọ idol so idol we are not counting it that's the last idol lẹ́yìn tó ẹlẹ́ kẹta òun ti tàbí pé yes he has finished the decision so ìmọ̀jára ti báyìí bẹ̀rẹ̀ tí relocation ẹlẹ́ kẹta has become free ipa ipa ọkàn ọkàn kankan mọ́ after thank you lápẹ́ ní ibẹ̀ náà ti kó bá mi thank you for being there that difference between the counting of. Uh, waiting period between the two schools of law. Two schools of law. Munjiko, Munjika ba? La, lókì. قال ولو رجعت في اللج تحيد ما لم تدخل في الحيضة الثالثة في الحرة أو الثانية في في الأمة فإن كانت ممن لم تحب واللائي يئس من المحيض فعجلهن أو ممن قد يئست آه، من المحيض يعني الذي تؤتي أنت منوبوس ولا بمنوستوب طلقها متى شاء وعدتها آه، وكذلك آه، الحامل وكنان الحامل وترتجع الحامل ما لم تضع ترتجع العامل ما لم تبر والمعتدة بالشهور والمعتدة بالشهور àwọn ni wọ́n ṣe wọ́n máa ka ṣòro fún ayé bẹ́ẹ̀ àwọn àwọn tó ka àwọn ni aláyísà àti tí tí o tí o ti tó ti ó ti rìtáyà ó ti rìtáyà. فكذلك ẹni tí ò tí tí ò tí dé ẹkùn òde tí ìrìsì ní tẹ̀sílẹ̀ hamzu nínú fàwásíkì ni yóò tálù fi hàlẹ́hìlì wà lẹ́hàrám sọ àyẹ̀lẹ́ lẹ́yìn náà في الحل والحرم هنا في الليل كم وينا àwọn tí wọ́n ṣe ẹ̀ẹ́dọ̀ wọn pẹ̀lú aṣórí òun náà ni àìsà obìnrin tó ti dàgbà táyọ̀ àlà ìdí tí ò rí haibọ̀ mọ́ àtẹni tí ò tí tí ò tí bẹ̀rẹ̀ haibọ̀. yes àti sọ́kẹ́tì ní iwájú wípé éèjì márèèjì nínú sẹ̀ríà sẹ̀ríà ò ní éèjì fún márèèjì so kò sí náà pè ní máínú àbí méjọ nínú sẹ̀ríà ìdí sẹ̀ríà ń kọ̀ǹsídà ní maslaha that's interest. ọmọkùnrin àbí interest ọmọ obìnrin ọmọ obìnrin bá sọ pé at age of eh, nine òun lè òun lè ní sùúrù òun sì ń fẹ́ akọ́mọ́sí zina àbí akọ́yẹ̀ tí máa lọ akọ́yẹ̀ tí máa lọ ọmọdún mẹ́sàn-án yóò àgbà jọ́kọ́ ọmọdún kan ọmọdún méjì that's CQ for I'm talking of, uh, eh, uh, eh, as a jurist. Oh, Simo, hada lọ sínú CQ ẹ̀yin alákẹ́dà ni oh. that's the perfect system. kẹ́mi àti so hadasa. okay now next one. so bákan náà pé yíyún sọ́jà pé ní at age of ten eleven twenty thirty forty ya òun sì fẹ́ ó fẹ́ fọ́dà ó fẹ́ fọ́ ẹ̀fọn wọ́tẹ́fọ́ wọ́tẹ́fà ètò ìbá ti ní ṣe zì náà ìṣẹ̀lẹ̀ òní pẹ̀kẹ́ á fọ́ lẹ́sẹ̀ á ara pàtàwájú wípé èyí táwọn máa ń sọ wípé gómìnà bá ti ṣe áìdọ̀ méjì kẹta pọ̀ lè fi ń lé ọkọ ẹ̀pẹ́ lè yùn pé tá a ti ń ka ọyí tá a ti ń ka ẹ̀ka nǹkan tó jẹ bẹ́ẹ̀ ẹ̀ ti ka ẹ̀sìn níkà nínú tíra ilé yìí èrò yìí tá ń rí òun bóyá áádà ni bóyá àṣà ni kò yé wa bọ̀ táwọn àwọn àfa ṣẹ̀rẹ́ ò sọ bẹ́ẹ̀ so pọ̀tínú ṣẹ̀rẹ́ mo lè sọ ṣẹ̀rẹ́ ò ní kò ní ah, gbèdéke ọjọ́ ìtọ́ka ni pé maslaha are you ready no can you uh, be chastity maintain your chastity yes to bá àdàmú wa ah you cannot maintain it to be bismillah so kó má di no public or private nuisance so kó má lọ rẹ̀ jẹ́ jẹ́ ìwà. والمعتادة بالشهور ما لا تنقطع ولا أقرأ أهان كنزو كنزو كنزو كنزو ولا قراء فقمت فاصل في قال ولا ولا أقراء أقراء النسك أنا أقول ثلاثة قروء هي على طهار لدى وسادة مالكية ويونها أن يطلق في الحيض فإن طلق لازمه bákan náà kò dáa kọkùnrin ó kọ ìyàwó rẹ̀ nígbà tí ń fi haibọ̀ lọ́wọ́ torí pé yóò prolong numbers of days tí ó lò nínú ẹ̀dá rẹ̀ kò tó bá kọ́ ọ tó bá kọ́ nu ẹ̀dá wọn o so a wọn wà kọ́ jìdá tọ́lá kó torí pé abdullahi bin umar radiyallahu ta'ala anhu ọlọ́fi kọ́yàwó rẹ̀ nínú ẹ̀ẹ́dà mi ló kọ́ àníṣòro sọ́lá wọn invite bàbá rẹ̀ ó pe ọmọrù pé kó sọ fún ọmọ rẹ̀ andulayi pé kó kó withdraw that default títí tí àwọn ọlọ́fi tí ó fi mára tí wọ́n wá mára ń bà dá làwọ̀ àyùtọ̀lẹ́kọ̀ àfàyùtọ̀lẹ́kọ̀ wọn ní àbádàlá wọn yìí ṣe kọ́ lé ní ṣe kọ́ tó bá ń gbà náà tó bá fẹ́ tó bá fẹ́ tó a fẹ́ kọ́ olùwà kọ̀ọ̀kalẹ̀ ní nígbà náà so àníṣòro hmm. táwọn lọ gbólóhùn pé fáìlì yọ jíìn ha kí kó withdraw rẹ̀ kí ni máa ń withdraw nǹkan tó bá ọkọ ìjọ bá ọkọ yẹn lè withdraw rẹ̀ sáwọn afáàtì mọ̀ ní pé ẹ̀rẹ́pẹ́ tó bá kọ ẹ̀wọ́ ẹ̀ nínú haibọ̀ òtọ̀ lákùn how up for ẹ̀ òtọ̀ eh, mm, lákùn tó bàjẹ́ ni but àákà fún àákà fún ìdá clear it's ẹlẹ́fẹ́ bẹ̀rẹ̀ pé kí n lè rí gbàtà sáré sàmà lè fi àní pé rárá kúrò pé i mean tóòrù ni kèsè kèsè purification I was thinking maybe somebody will ask the hadith Fatima bint Abi Qubays radiyallahu ta'ala anha pàtó lọ́kàn nípa náà tọ̀lọ̀ sọ́lá yìí pé ní òun obìnrin kan ló tó máa ń tó máa ń rí haidọ̀ tó máa ń rí tó máa ń rí ẹ̀jẹ̀ continuously kí ni ìṣòro wí fún un. àdìmẹ́ńtà àdéhùn náà síwájú náà àdìmẹ́ńtà àdéhùn síwájú ohun tí wọ́n sọ̀rọ̀ sáǹsà wípé ní dámùlà haibu atúwádùn yọ̀rọ̀ fò fáyì rà kánátì àyàmù àkùrọ̀ ìkì kàdáyì àǹkì sọ̀là kàdáyì àǹkì sọ̀là fáyì rà sọ̀rọ̀ sí so àdéhùn sáǹsà wọn wípé ní tó bá di àyàmì àkùrọ̀ ìkì kàdáyì àǹkì sọ̀là má kírun mọ́ wẹ́wọ́ lóbi wọn ní kírun so sọ́kàn kí ni àlejò sá àkàrà ètò so kí ni kọ́ra ni wí kóró sọ́kàn pé ní kóró níbi náà ni kóró níbi àwọn ànàbí àti ànàbí àti pé ní àdéhùn yìí ó ń túmọ̀ ayà àwọn nípa sáwọn ọ̀dọ́ tó kọ́ máa ti hàn àsìkò haidọ̀ sí ní ìjẹ́ ètò àyè pé ní haidọ̀ ni kò á ní ìgbà lókè pẹ̀lú wípé ní lọ́dọ̀tà kóró ara mi akọ àdìlá ti hàn sáadà màlìkíyà kílẹ̀ àdìlá ti ní àwọn màlìkíyà ní pé àwọn náà lẹ́rìí ẹ̀rí tí wọ́n ní pé ní ìṣèkọ́kù eh, eh, linguistic derivative linguistic derivative òró tó wà ní kùránì ṣé plural singular plural òró kí ni wá sínú plural fùrúl fùrúl òró tó wà ní ìṣáyé wà ní àdìsá yẹn afáfẹ́ àkàràwọ̀tì ṣé plural singular singular plural kí ni wazinu rẹ̀ afaal mísìlù mísìlù ṣòhór aṣòr ṣòhór aṣòr kòró kòró ìmọ̀ kọ́rù ìmúfàdù rẹ̀ kọ́rù ìmọ̀ ká pluralize kòró eh, ọ̀ pluralize àkùrà àwa wo èdè lárúbáwá a rí i pé nígbà tí lárúbáwá bá sábà pluralize kòró aláṣòhór ní túmọ̀ sí ní pé kóòrò eh, ní jẹ́ kì í ṣe haidu tọ́ba tọrọ aláṣà alá àkàrà àìdọ̀ níjẹ́ pọ̀ ní máa jẹ́ fún àwọn àlàáfíà àti nàìjíríà pé àlárẹ́sìlẹ̀ kọ́ ìdílágbà wọn kù díẹ̀ káàtó ẹ̀ǹtà nàbí fún pé àyà mi ákè rọ ìkà àmì sọ̀tọ́lá ní tọrọ aláṣà kúrò àlàwájú náà àkàrà wàhálà sáàkà ní ìdílágbà wọn tọ́ba tọrọ aláṣà kúrò ní àkàrà àìdọ̀ ní túmọ̀ yìí kò ní jẹ́ tóoru àtàlá tilẹ̀ tọrọ aláṣà ní kúrò tóoru ní bí wọ́n ti kò ní jẹ́ So that's linguistic linguistic ìsìrọ́pù uh, language. Ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì oní wípé ní ẹnàjíǹkà ẹnàjíǹkà. Ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀lá ọ̀rọ̀ pátá yẹn lọ. Ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé Paulo wípé tẹ̀síwò òkòrò purification òun ni opinion our mother. Yàrá wa ń sọ̀rọ̀ dọ́lọ́tọ̀ ara ẹ̀yìn wasallam. yàrá wa Aisha radiyallahu ta'ala anha àgbà tó ń jífun interpretation fún kòwò ni pé ní tóóró ni tó àwọn afáà ni pé eléyìí ohun Aisha fún yíyà adara torí pọ̀ nípa nǹkan yìí ọ̀rọ̀ obìnrin ni kì í sọ̀rọ̀ ọkùnrin àbọ̀rọ̀ ọkùnrin ni. yàrá wa Aisha yàrá wa Aisha ó mọ ó yẹ kó gbàgbọ́ iye kí ní ìdí ẹni bọ́ jù lọ wàtọ́ tẹ́lẹ̀ túmọ̀ rẹ̀ sí tóóró àjẹpọ̀nà ọ̀rọ̀ rẹ̀ fún làágbà wọlé bìnẹ́ àlà ìpinnu ráàyò rẹ̀ ni ìwà eh, ti ráàyè mú flag níta ntí tí tá a zoom ni wípé fatiwa rẹ̀ ó láìpẹ́ kó ń ṣe ọlọ́run ìṣẹ́ àwọn ọ̀dọ́lára kó mọ̀ kó máa bà kó mọ̀ yìí pé ní fatiwa ìyàwó òun kò ti kọ̀rẹ́jì àìsàn ni láwo hukumu láwo hukumu rọ́fọ̀ láwo hukumu rọ́fọ̀ mun ji ko. mun gane. kai bari mu ci Uh, no, no, we are, we are trying to, to find uh, the ok stop here now stop here now page 467 ma'am